وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اخوه الايمان السلام عليكم ورحمه الله وبركاته ada apa apa kemudian bicara dari agen kerjanya semoga hanya dia Muhammad Sallallahu Alaihi Wasallam òní ní ọjọ́ ìgbìmọ̀ èyí tí a ń ṣe àlàyé mọ́ra wa àwọn alámìlárí ẹ̀sẹ̀ tó ní ìtàgé pẹ̀lú ọ̀rọ̀ àpéjá láti lè yan ìyàtọ̀ tó ń bẹ láàárín àpéjá tó ọ̀pẹ̀ká. وعقيدة من سيئة sama punya dua dua kembali dari Yomani dari Muslim dua kali kembali ketujuh satu dia dia kawan dua dua Islam dengan dua dia dia kembali ini Islam Muslim Islam bawa wilayahnya Bumbu ini dia jaga tí wọ́n máa ń ṣe kápẹ́ràn kágbáwẹ̀ kápẹ́ dáadáa tó mọ́ra péjì ládàá ọ̀nà èèyàn ló kọ́ fún yàn lọ ọlọ́run tó tó orí àwọn òwe tó máa kọ́ fẹ́ dáadáa wá sí àwọn èèyàn kọ́ àìdá kalẹ̀ ẹgbẹ́ mélòó wọn tó lọ ní ọ̀sán lójọ́ wọn ti gbọ́ alámọ̀rẹ́ àpéjà yìí èyí tí a kàlàyé wa fún akọjá òun náà ní àwọn ìnáwó pípò al-Islam ẹ̀ka tó lè bá Islam jẹ́ mọ̀nyàlá. a gbọ́ níbẹ̀ pé Islam máa ń bàjẹ́ wọn lára yẹn o Islam ò lè bàjẹ́ lára ẹni kan àbí sábàbẹ́ nìyẹn ti jẹ́ mọ́tò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam máa ń bàjẹ́ lára yẹn ìwádìí máa ń bá Islam jẹ́ tí máa ń nígbà tí gbàgbé ní ara rẹ̀. Òun ló fi jẹ́ pé kọ́dà inú àlùkò hàn sọ̀rọ̀ yìí. Nígbà tí àwọn kan wọ́n ń fi àlẹ́bí sọ̀rọ̀ wá àwọn àrẹwà sẹ́lá wọ́n ní ibi ẹ̀yẹ́. Ọlọ́run ní Abdullahi wa àyà ti di wàrọ̀ sí ibi ìgbìmọ̀ tó ń tẹ̀sẹ̀ ìgbìmọ̀. لا تعتذروا قد كفرتم فهو أيضا والله نعم عبد الله ẹ̀rí nǹkan tí ẹ̀rí ti àwàdà náà àwàdà ẹ̀rí nǹkan tẹ́ ẹnu yìí ká sí ẹ̀rọ máa fi para nílẹ̀ ẹ̀rọ náà àti ọlọ́run àtàwọn àmì ọlọ́run àtòjúfẹ́ rẹ̀ ọlọ́run bá ti dá sí ẹ̀rọ láàrín àtẹ̀lẹ̀ ìrìn ìgbà wá wúlò ìpínlẹ̀ jẹ́ ọ̀nà ọlọ́run tó ń pàpà ń tún dáadáa ìrìn àná. Sọ́nà ìṣòro ẹ̀ ẹ̀ ti mímọ́ nìkan lẹ́yìn àmọ́ wà tẹ ẹrù yìí ló sọ yìí káàbò tó ìsìláàmù yìí tàbí lára rẹ lára nìkan àbí sáré ẹni lẹ́gbẹ̀ẹ́ yìí ó wà ní ìsìláàmù tẹ̀lé ìyẹn gbọ́ àbílẹ̀ ìsìláàmù náà nínú àwọn àlámọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹni wọ́n ti dára dáa tí ẹ gbọ́dọ̀ mọ̀ òun ni ọ̀rọ̀ àpíyà òun ní gbàgbọ́ tí ó ti ara pé tí mo ti wà ní mọ̀tò mú àní ọdúnjẹ́ pé wọ́n ti kú olókùn náà nù wọ́n mú láyọ̀ sọ̀rọ̀ àwọn ènìyàn. wọ́n ti fún mọ́ra kankan nítorí orí tó léwu sí ìyẹn. Ọlọ́run àwọn ìsan wọn ti kú olókùn náà wọ́n mú láyọ̀ sọ̀rọ̀ wọn ò ní òkè ìṣẹ́jọ́ káwọn ti tèmi ìgbà náà àwọn ọjọ́ ọlọ́mọ àkóso àwọn wa. èyí tí a fẹ́ sàlàyé rẹ̀ ní ìlú ó ní kan ní pẹ̀lú توحيد الألوهية أرسلنا به نوع الباب الثاني من التوحيد من باب الألوهية نوع من صلاة التوحيد عن صلاة التوحيد الربوبية أولوية عن صلاة الله باب الألوهية ونبي سقي أبو جنبه سلم لا إله إلا الله àti máńkọ̀ ní dáadáa ní ojú títà tó ti yẹ. Lábẹ́ ìlàsísọ kí ni mọ́jọ́ ẹ̀mú tó wà fún láàrin náà nínú ọ̀gbọ́n táàbù ní láàrin náà nínú ọ̀gbọ́n tó sábà nínú ẹ̀sìn sọ. Lábẹ́ ìlàsísọ kí ni bàbá ti lè fi àwọn ìwé sábàlá yẹn wà lánàá. Òmìnir القواعد المرة المبعث الأول. اليوم نبذه من المذهب الثاني فحتى عنوان توحيد الالوهيه لا تقبل بالله من التوحيد ابو مطلق من العباده ابو مطلق من العباده كما امر به كل الالوهيه توحيد العباده منصوب لكن توحيد الالوهيه افضل من توحيد العباده انت تكون من تنسي تبيع الله ọkọ̀ ìfọwọ́sọ lọ́ọ̀lì òní ní kí ìbàdàdì òun ká sí ọlọ́run ọba láti níbi ìjọba táwọn ọmọ mi. Ilẹ̀ abẹ́ ọmọ sí ni mẹ́rin yá àlàyébàdà kí náà tó ní ìbàdà. Ẹgbẹ́ lè rò pé ìbàdà bò irú bí ìlú ẹgbẹ́ lọ wà ní. Bàbá dàda orí rẹ̀ ní ìṣòro kání ká máa bèèrè lọ gbówó àwọn bá bẹ̀rẹ̀ sí sàlàyé bí wọ́n bá gbọ́ yìí tán wá bí ìlú àwọn ọ̀sẹ̀ aláàbò ní ìbáàdà sí ní ìbáàdà òní ló kọ̀ lọ́pọ̀ ọ̀pọ̀. ẹni orí ìjọba ní kó sàlàyé ìbáàdà ní sáàtún tuntun ìfọ́nà ọba bá a tún mọ́ tán kó bá òní tàbí mẹ́ta náà lọ́wọ́ yàtá eléyìí ọmọ tó bá àbíká mọ tó fèrè ìgbàdà láàfin mọ pé eléyìí ẹ̀tọ́ náà àgbọ́dọ̀ fún ẹlòmíì torí fún ọlọ́run fún ẹ̀tọ́ ọlọ́run ìfẹ́lòmíì ibi ẹ̀mí lábùrò ti gbàgbé òun nípa tí afákàfẹ́ ká mọ àwọn sọ́kùnrin náà wá sí Islam ó lè fi mọ ara ìfẹ́ nínú sẹ́lẹ̀ kan náà ẹ̀yìn òde jáde kó nu dáhùrà Islam

láti jẹ́ wọ́n tó ní ìdáadà. Àlà òun náà ní àwọn ọ̀nà méjì, ọ̀nà àkọ́kọ́ ń bẹ̀ tààrí ìpìlẹ̀ ìdáadà. Wàdà ìlera ló ń ṣòro ìlera. A gbọ́dọ̀ ilé mọ́ sọ́ni pé ó di ìfáyẹ̀ rẹ̀ pé máa ń yà ìdáadà, gẹ́gẹ́ bí ní ìdáadà kan, a gbọ́dọ̀ mọ̀ ní ìdáadà. Mo gbàdá wà ìlera. Sọ́mọ́ ní ìdáadà méje, ó náà ti fún wa ní agbàdo pẹ̀lú ẹ̀ nínú ẹ̀sọ́ wa. Àti wágbàyà ni wágbàyà ló ń ṣòwò ọ̀lẹ́ta. A ti gbọ́dọ̀ mọ àwọn nǹkan kásálàyé àwọn nǹkan tí ìlà ìrádà tó kó sínú. Torí ní kí wọ́n fi ń ara ìbádà wọn bá. Ara ìbádà wọn ní kásálàyé Àlẹ́ ìbádà tó lọ wọ́n. Tábà ní ní kẹ́lí mọ́tò ìbádà nínú ìlú Mọ́láwá torípé èdè lábá la fi sọ kí ní abá bá lọ pé ẹ̀dáadáa kí ni máa ń túmọ̀ lọ́dọ̀ wọn. èyí ò tí wọ́n ti ṣe ìgbà mímu àtúbáyé nǹkan ló bọ́ tán kò tí wọ́n ti ṣe túmọ̀ lọ́dọ̀ àwọn lábáwá wọn ló lè túmọ̀ lọ́dọ̀ wọn nínú ṣẹ̀rí àwọn. ìgbà mímu àwọn ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ nínú ìpapọ̀ ọba ní máa ń sún ìkú mọ ẹtí tí ẹ̀rí ajá nílò pẹ̀lú tẹ́lẹ̀ yẹn ká gbọ́ lórí ìkámọ̀ tó ẹ̀ قال قال ابن سينا والأصل العبادة في اللغة قلت العبادة هي باللغة التدليل فهم عن تدليل هي الجلالة الجلالة ìtumọ̀ rẹ̀ pé ó ṣe ìbádà fún òun ló gbé àwọn àfáà ìtún náà wọ́n ní àwọn ìsúnfí wọ́n ti mú àwọn tó ń jọ́sìn fún wọn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n ti sọ wọ́n di wọ́n ti fọ àwọn ọjọ́ náà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtìdáwò àwọn oníṣẹ́ wọ́n ti ń ṣègbè àwọn àfa wọn wọ́n ń sọ ìdájà fún wọn ni tó bó ti ó ti di àtẹ̀lé yìí nígbà tí àfa àwùjọ ẹ̀hẹ́ ó wúyọ sí ó jẹun tán ó wà wúyọ òun á dà wọn هذا هو تدليس كما ينجتر على عيان káwá yẹpẹrẹ ara ẹni ọlọ́run èyí tí wọn bẹ dáa máa fi yẹpẹrẹ ara ẹni lágbé èyí ni fún ẹkọ ìṣẹ̀lẹ̀ lọlọ ọdọ ẹgbẹ́ fi yẹpẹrẹ akọlọ ọba jù láyé lẹ́yìn ọdọ ìṣẹ̀lẹ̀ lómi lọ́wọ́ fi lé náà kọ ọkọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lórí mọdà òun. kọ́dà tó bá tó sọ́nà sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́nà yàgbà pé àtẹ̀bìlì ìyẹ́pẹ́ lára ẹni sùjúùt àníbi ẹni máa lọ sí sùjúùt bí ni ọba gùn tí wọ́n tó bá lórí tẹ̀lẹ̀ tẹ́ ẹ̀rọ ló kalẹ̀ àníbi ní kò gbọ́dọ̀ káwọn kù ìlà ìfẹ́sẹ̀ ọmọ kò ní ọgbọ̀n ìdánwò rẹ̀. bẹ́ẹ̀ sì ni bí ìta bẹ́ẹ̀ lọ sí ní ọba lọ sí sùjúùt bọ́lá tó ọ̀rẹ́ ti tó àwọn ẹlẹ́sẹ̀ òun ẹ̀lẹ́ gbogbo ọ̀rẹ́ ti tó ní ọ̀gbọ̀n ìkọ́sẹ̀ rẹ̀ sí ọ̀rẹ́ ká èyí táwọn arábí òjò na ju àwọn bílẹ̀sọ̀ bẹ̀rẹ̀ sí bílẹ̀sọ̀ làwọn ti ní òyìnbó ọdún ìdìbò ìdí ọmọ tí ó ń jẹmọ náà rẹ̀. Àlùmọ́bí náà bẹ̀rẹ̀ pé ìjọ pé ní ìdájọ́ àwọn olùjọba àtẹ̀sí ní kẹ́ẹ̀bí tó ní tẹ̀mí ẹ̀ ń jẹ rárá rẹ̀ ìmọ̀ ìjọba ọ̀làbáwá mi. Mẹ̀lú Pọ́wùlù ní sọ̀rí kò ní ọ̀nà tí ẹ أي ومنه ومنه الأقرب للعبد إذا لازم هو يقول عبد لذاته لمولاه لذلته لمولاه لذلته لمولاه nítorí pé ó rẹ̀ra rẹ̀ ó jẹ ẹ̀fẹ́ ara rẹ̀ síta ní olúwa rẹ̀ lọ́sí ń pè ní ẹ̀rú ọdún ti ẹ̀rú ní ẹ̀rú ẹ̀ntàbà lọ́sí ń pè ní àpò ẹ̀rú Èyí tó kọ́ bẹ́ẹ̀ ṣe àtúntí rẹ̀. Abdu ṣe kẹta ẹni Abdu ní ìlú Abdulrahmani Abdulrazaki òṣìṣẹ́ jáde ní Abdulrahmani Mọ́tàlẹ́ ọ̀hún. Jẹ́ká àwọn kẹta àwọn fẹ́ sọ máa ń sọ ọ́n dábò sí ìlú Abdu ní àrẹ̀gbọ́n ọ̀rẹ́. Wẹ̀lẹ̀ ìbílẹ̀ jáde, àfáàlẹ́ jáde ní ìbáàjà àlùkò bóyè والتذلل والإذن كانت خرائطهم في المعاني àbá níbi tí wọ́n tá a sọ yìí ìtumọ̀ wọn wọ́n súnmọ́ ra wọn ìtumọ̀ wọn ṣe ìjọra ọ̀rẹ́ fún yàn nítorí ìdájà lórí ìjọba wọn ni wọ́n lè dájà fún ẹ̀ wá ní ìdájà tá a sọ yìí lọ́wọ́ ìgbìmọ̀ ìkọ̀bẹ́ẹ̀kọ̀. ìran tẹ́lẹ̀ nínú àwọn ìran kẹ́kẹ́rẹ́ pẹ̀lú papọ̀ kan láyé ìyàtúkù bóyí kò tọ́ kí ẹ ṣe ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kan ìlà àyàfi àlùmọ́nà àlá àdìlẹ́ àti ní àmì èyí tí lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìṣẹ́ ní ṣe ló ṣe ìjọra fún yàn tó bá yẹ ẹ̀ṣẹ̀ dára fún yàn èdè kájú kájú fún orí náà lọ. Àlàyé àti nínú àwọn ìdára tí ọlọ́run bá ti mú wa òun àyà àti táwọn ẹ̀mí ta wà láyé ẹ tó ṣe nǹkan yẹn fún wa òun ní lọ òun ní lọ pẹ̀lú kábẹ́ẹ̀lì ayọ̀ ẹ̀rọ ara wa fún àbí ta ló fi tẹ̀lé fún ọ wọ́n ní wà láyé ọlọ́run bá mi. bí ẹ bá fi ronú sí di àlàyé ìtẹ̀lé à tó kún lọ sí ẹ̀ bọ́ọ̀lù ká ti gbé ẹran ronú mọ́ ni tó bá rẹ̀yìn ní ìbábọ̀ tuntun ẹ̀mí ìlú ayá tó bá kò ní kò lè ẹ̀mí tó bá dé sí ìgbésẹ̀ kò ní lè dá ṣiṣẹ́ mọ́. wọ́n ní àwọn kan bẹ tí wọ́n ní àwọn àárẹ̀ kan lára lẹ́gbẹ́ tó bá dé sí ìgbésẹ̀ nínú rẹ̀ ó méjì tọ̀ ó méjì tẹ̀ tó fà á tọ̀ ẹni tó tó fà á lágbà tó bá tẹ̀lẹ̀ sí rẹ̀ ọ́ ní ọkọ mi àkọlẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí bá rẹ̀ àti máa ń sáájá jẹ àbí ti pẹ́ẹ́pẹ́ẹ́ jẹ. àwọn tí wọ́n máa ń ní asọ́nà tó bá dé ó máa ó máa tìtì nínú wọn nínú wọn ní òní bí àìsàn ní òní tààrà ẹ lọ. so ó wá ní ìṣẹ́ tí yóò fa nínú ìṣókè lásìkò tó bá fà ó lè fà tó ṣubú tó bá rí láàrin ìṣẹ́jú méjì àti ìṣẹ́jú kan ó tó mú wọn dé lẹ̀ wọn lè jẹ́ pẹ́ dábẹ̀ mi wọn mú ẹ ilé alẹ́ títì wọn á túbọ̀ olùsọ̀fọ́tì léèrè tó ń tẹ̀lé ọ̀nà ìrìnlẹ̀ ọ̀nà bí ọ̀nà kan mo mẹ́rin kẹ́kẹ́ tí ìrìnlẹ̀ ó fi ìlú mẹ́ta rẹ̀ láàrin ìta wọ́n sì jẹ́ ọ̀nà láti two thousand naira àánú tó bẹ̀ kéré ju ní ààrẹ mi àlìkáyà ẹgbẹ́ tó ń fún wa fún ọ̀wọ́ ìgbà mi ìyá tó kéré bá sí Èyí ìṣẹ́lẹ̀ rẹ̀ ní wọ́n tí wọ́n ní èyí ìsú, èyí lè kí ìmọ̀ ọmọ wa, wọ́n á ní ẹgbẹ́ lọ́dún ọdún rẹ̀. Bóyá lónìí, èyí tó kọ́kọ́ kan lò, wọ́n lè mú ọkọ́ fẹ́ lò ó, ìlójoojúmọ́, wọ́n lè ní láti ta ọ̀nà àti ìṣẹ́jà tàbí ẹ̀yọ̀ kan. Ọ̀pọ̀ máa sí èyí tí ẹni tó ṣe ìṣẹ́ fún òun ló ti ta jẹ́ ìrora fún orúkọ wọn olúkọ ní àyà rẹ̀. Iṣẹ́ náà kò tó bá mú ìlú ìṣẹ́ni tó lè ní tó bá mú ìfọ̀ sílẹ̀ ìfọ̀ òyìnbọ̀. Àmọ́ ìṣú ẹ̀já kan ní tóbi tó lè ṣe ní tóbi tó ń gbọ́ lọ́wọ́ fún ẹ̀mí ìṣẹ́. Alẹ́ rẹ̀ ni tí ó di pé ó wá já padà fún ìfọ̀. Àmì tó bá kún ní ọ̀dà máa fún yẹn kò ṣe kébé sọ́wọ́ ìfọ̀. Ìwà ìgbésí ní ilé tí mo fọmọ sílẹ̀ nù ó wá já padà fún ìfọ̀ ọlọ́run ọlọ́run kan ní àmì ènìyàn gbogbo tẹ́ wá fún ẹ̀yẹ́ lóṣù fún ọ dáhà ní dáhà ní owó dé so lọ́wọ́ bí àdàkàyà kámọ́ tẹ̀lé òṣèlú fún wa ọlọ́run àwọn dókítà ń gbìyànjú ni kọ́lá bá pé káàkiri gbà lọ́gbà wọn náà kí a rẹ̀ bákan náà wà kẹ́kọ̀ọ́ wa ní ìtàn tó yé wa wà láàrin ọlọ́run yé wa. Níbi pé ọlọ́run ọba tó bá gbàgbọ́ ọlọ́run tó ń ṣe ìwọ́gbọ́ ó sì ṣe ní ọlọ́run ọba ni bó ti wá ti jáde kálí síyàtọ̀. Ṣé ẹ ṣe ṣe ẹ ṣe ẹ rí ìtàn ṣé ẹ ká ìtàn àbí ṣe ẹ mọ́kúrò ìlú rẹ̀ lára tó fi lára tọ́lọ̀mọ́ sí yẹn tí ò fẹ́ràn ní síyàn títà ò ní fọ́ọ̀mọ́ rẹ̀. Ẹgbẹ́ ẹ̀rù bọ́lá ọkà wà báyìí kọ́lá wọn ti di tàbílẹ̀ rẹ̀ mú ti kẹ́ olùdí tí mo ní kẹ́lẹ́ ìwé gbé ìwé méjì tí mo ti fi náà tí wọ́n yẹ kó ní pé òwe ìkòlè kò ní dáa ní àlùfáà àmọ́ tí ìkó yé mi àgbọ́yé sani wọn fún yẹn ọlọ́run máa ń fún yẹn lẹ́yìn ní wọn títà ń dà ní ìlú ìmọ̀ òbíláàdì bàbá rẹ̀ títà ìyá rẹ̀ títà ní ìmọ̀ òbíláàdì ibi sọ́nà mi yẹn ọ̀gbìn tó bí ìjọba ń rìn ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ó lè fi ó lè ó lè fi kí wọn kọ́ọ̀tù látàyè kí wọn ní bí ọmọ rẹ kí wọn wá kọ́ mi èsì níbi ọmọ wọn ní ilé lánàá kó màá ní ọlọ́run ní kílódé ní ìjẹ́jẹ́ kankan ọ̀pọ̀ ẹni wàá gbàgbé àwọn àwọn ẹni àrùn ní ẹni pẹ̀lú ìrọ̀mù ọlọ́run ọlọ́run ẹ tó bá kọ̀ òṣìṣẹ́ tó lè gbàgbé wá fún yẹn. wà lára àwọn nǹkan tó jẹ́ pé ìjẹ̀ra ní ìjẹ̀ra ara wa ní káàrọ̀ bọ́ọ̀lù ọba ló fún wa àwọn ènìyàn àtẹ́lẹ̀ gbígbọ́ gbígbọ́ bọ́ọ̀lù gbígbọ́ mi ọlọ́run ló mọ ọmọ ọmọ wọn tó kó lè fún ọ yàrá ìgbọ́ ọ̀yà mú kọ́ lọ́wọ́ mú sí ẹ lọ. kọ́dà àwọn tó máa ń fún ìrìn nínú kékeré máa ń fi ṣe kí ìgbà bẹ̀rẹ̀ dáadáa ó ètò ẹ̀wọ̀n ìdíje nínú ọjọ́ ó lọ́wọ́ ni bí o bá sì fẹ́ ẹ máa eré fún ọjọ́ sí jọ fún ìṣòro ti wọn náà ní fún ẹ̀yìn sábà agbọ́n wọn bá sọ káàkiri ọlọ́dún àwọn fún un àwọn nǹkan wọ̀nyí èyí sì tó fi jẹ́ pé kò tọ́ fún ẹnì kankan fún irú ìdára tàbí sọ yìí a gbọ́dọ̀ fún ẹnì kankan àbẹ́yìn tó máa fún wa ní ìtàn ìlàgbọ̀rọ̀ في ملوكهم الحياة حياة الحياة ملوكهم طبعا الحياة تفضل جدا أقول في كبار إذا أتي أقول لك الحياة الطيبة بك بلا ما أدخل ملوكنا بجبل الحياة ولا كل من قبل ولا كل من يحيى بطلبة يعني آه ما يكون من هو يعني ما نعرف الجميع هو kọ́lá àlàáfíà lásán gbogbo gbogbo ní kọ́ máa gba àlàáfíà kí sí ẹ̀sán náà wọn sára wa ó bá wa jù ní gbogbo ní kọ́ mọ́ ìdàgbà ó mọ̀ tó kọ́ mọ́ ìdàgbà lọ́nà àyè ní àyà tó kọ̀ yìí èsì tẹ̀lé dáadáa mọ́ ọlọ́run fún ọ̀rọ̀ yìí. kọ́lá ìjàmbá yìí ẹ̀ka ìjàmbá yìí á sì lè máa áwùjọ ọ̀gbọ̀n ìpìlẹ̀ ìmúlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ ìwé sáyámàsì olùkòdó lọ́dún tí ẹ tẹ̀lé bá ìgbésẹ̀ ara ẹni wọn lè dáadáa tó akọ àbáni sáńpé ní ìdáadáa nínú èdè náà òun lè akọ à tí ẹ tẹ̀lé àtẹ ìtẹ̀lé àtẹ ó kò dára lára tí ẹ máa ń gbé kiri ara ẹni tuntun ẹ̀rá ẹ̀yìn oúnjẹ ti rẹ̀ fún lágbájá oúnjẹ ìjọ láti rẹ̀ àpò òṣìṣẹ́ tó bọ̀rọ̀ ọ̀fún kò òṣìṣẹ́ tó bọ̀rọ̀ ọ̀fún. eléyìí ni ìgbàsáwà sàlàyé fún wa nípa àlẹ́ ẹ̀gá ajá tó ń lọ́wọ́. ọ̀lẹ̀ ẹ̀gá ló ṣẹ̀dá ìsìlámù tó bá ní sẹ́ńtì ní ìgbà ajá من عرفها شيخ الاسلام ابن تيميه بقوله ولعطاء ابن تيميه رحمه الله تعالى طلب الجلاله ومن وان صلى يوسف يوم من رواه ابن عبادة اسم من يقول عن عبادة اسم من يقول عن jáàmìà orúkọ tá à ń sọ yìí àwọn nǹkan tó kó sínú pẹ́ kò sí mẹ́sàn-án pé ìdádàrí ìdádàrí ìdádàrí tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ọ̀hún èyí ló jẹ́ pé àwọn nǹkan tó kó sínú pọ̀ èyí tó láti lórí ìṣẹ́jọ́ pé ìdádàrí lè ìdádàrí lè ìdádàrí pọ̀ jù ìdádà pọ̀ ju iṣẹ́ ayé kàlọ́ pé twenty ni eighty ni fifty ni ó pọ̀ jù ayẹ̀ lọ bàbá fi ní eighty orúkọ ẹni tó kó ìtọ́jú ní púpọ̀. Kí ló ń tẹ́lẹ̀ lè kú yìí? Máa yẹ kí gbogbo lọ. Lórí ti wá yẹ̀rọ lọ, lórí ti tó bá ti wú ọ náà tó yìí lọ́wọ́ sí ìdádà ni. Lórí ti tó bá ti wú ọ náà tó yẹ lọ́wọ́ sí ìdádà ni. Lórí jẹ́ pé kápẹ́lẹ́ fún náà abẹ́sọ̀rọ̀ níbẹ̀ níbi fún ìdádà. Lára apá ìdè ní alẹ́ ìdádà fún ọ̀nà tàwùkùsíyà ìgbàgbọ́ ìbára gbogbo báwa ti fi hàn náà ó bọ̀ ní púpù tó tó ní làbúdà àǹtẹ̀ kúlẹ̀ nígbà tó bọ̀ jẹ́ ìtọ́ tí kìlì yìí lọ́wọ́ ní tẹ̀sí ó wọ̀ láti àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìdílé ilé ìyá yìí ọlọ́run ní ìmọ̀ ní tẹ̀sí àyíká yìí so ìdájà kò tó wọn pẹ̀lú ọpọlọ ìsìlámù gba ìsìlámù sẹ̀yà òkìyálà kò gbà á láàyè káwá fi làákàyè mọ́ nígbà wọn fi sinú ọ̀ ìjọba ìta ìtìtì wà òun tí mo ní ọgbà ọdún tẹ̀lé rẹ̀ ọgbà ọdún tẹ̀lé rẹ̀ ìtumọ̀ ta ọdún tí àti pé ọ̀ọ́ ṣe lè sí ìpè ó wà dúró tọ́ọ̀sì lọ́wọ́ ìṣe ní ọdún ìjọba ìta ìtìtì yà ní tó àbáyé lè fún mi máa ń ṣe gbọ́dọ̀ ọ̀rọ̀ pọ̀ ó bọ̀ tó tó wọ́n náà kò dákẹ́ lè dé kò dákẹ́ lè dé ibi tọ́gbọ̀lọpọ̀ ìgbọ́nà ti sàánú àwọn alùpùpù náà ibi tí ọlọ́run òfin fi ọ̀nà máa lórí ibi àyè èyí tí ibi àyè kan ló dé gbèdéle sí náà gbèdéle sí náà gbèdéle sí náà onílé ti ìwúlò onílé ìwúlò onílé ìwúlò méjì tí ibi àyè ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó kí padà gbọ̀n lọ́gbẹ́ ìfẹ́ náà wọ́n ti á yẹ wí. àdáhàlẹ̀ ìlúwọ̀ ọlọ́run ọ̀sán gbé ti àìrí ìlú ara ti gbogbo rẹ̀ ndu ìdájọ́ ìgbẹ́ ndu ìlú bẹ́ẹ̀ kẹta ní pé ìjọsìn náà mo bí òde tó fẹ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí ti tẹ́lẹ̀ máa ṣe náà wọlé ìlà. lára àwọn ókọ yóò lè yá mọ̀ wọ́n ṣe à. Olúwa ní ojú ìrìn ọ̀gá ìjọ wọn ọ̀ṣà. Olúwa ní jáde ìyá mọ̀ ẹ̀rọ ìyá mọ̀ tó lè sàn. Ọlọ́run kọ ìlú rẹ̀ tó yàrá tó ń tó ń gbàgbé ṣáàṣùn àlùfà ẹ̀rọ ìyá àwọn ènìyàn sàn. Àmọ́ olóòwò wá dákọ̀ òdúró nítorí pé ní tó bá wọn rìn tí wàhálà bá bá yàn nígbà ọmọ ẹgbẹ́ tó lágbájá àwọn ọmọ ọgbẹ́ orí kílè ìtú ìtú ìtú ẹ̀mí ìṣọ́lọ́ ti dákọ̀ sí. tòun nígbà wọn nígbà àwọn tó dáadáa ọ̀hún náà bá mú jíjù wá nínú àwọn nǹkan tẹ́ tó máa ń ṣẹlẹ̀ sí yẹn tí wàhálà bá bá yàn òun ni kó máa lókè tó. sọ̀mọ́ àgbáríkà ìṣẹ́lẹ̀ bá gbà lóòrùn ẹ̀rọ àwọn apá kan ní àwọn èèyàn ẹ̀rì wàhálà ìpè sọ lórí wọn wà ní ọjọ́ wọ́n wà ní wàhálà rẹ̀ bí ó bá wọn ẹ̀rì kéèkì ẹ̀rà tí kò sí kò tó kọ́nà tó ẹ̀rọ tó kò sí tó kéde orí kéèkì sí ẹ̀rì ni ọlọ́wọ́ ni àmì lẹ́kọ́ náà ti bá kí tí wọ́n ti rí wà láǹfààní ìyá wọn ọlọ́wọ́ àmì lẹ́kọ́ àwọn ìgbà yẹn ti fẹ́ láyé àwọn ọmọ ẹni ní ìjọsìn wá fún ọba kọjá tó bẹ́ẹ̀ ni náà síta fún wọ́n ti lọ wọ́n ti ṣe wàhálà ní mẹ́sìn wọ́n mú ìjọsìn wá àwọn náà ti fẹ́ wọ́n bẹ̀rẹ̀ ṣe wàhálà ní mẹ́sìn nígbà tó gbogbo tó tó ti àwọn ọmọ ọmọta wàhálà lọ́wọ́ tó rí rẹ̀ nígbà tó ṣe wàhálà lásán ni àárín láti ọdún náà kéèjì tí ó béèrè nígbà tí ọ padà wọ́n lọ́nà ìgbà rí àwọn tó máa ń dojú àwọn ibi díà ẹni máa ká àwọn wọn ẹni lè gbà bí ìfá ọwọ́ ọwọ́ nìkan náà ó wá gbà ìgbà ọwọ́ onígbà ìdí ìgbà ọwọ́ ìdí ìgbà ọwọ́ ọ̀rọ̀ àwọn oko ọlọ́run ti kápẹ́ńtà ọlọ́run ti bíjìlá ọ̀nìgbà ní ìwọ̀n yìí ọ̀nìgbà náà àwọn máa ń jẹun ọgbà tó máa ń bẹ̀rẹ̀ létí ẹ̀yìn ọdún méjì ní ọwá o. ẹ̀rù tó fẹ́ fà wọ́n tó wà lọ́kọ̀ nígbà tó yẹ kẹsẹ̀ fà á lé ẹgbẹ́ mi tẹ̀sí ẹ̀wọ́n ti wá yìí. aláwọ̀ ni wọ́n dá aláyà rẹ̀ àwọn ṣúra tó bá di ọjọ́ tó máa ń ṣe áfúrà wọn. wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rí tó náà nì ẹ̀sùn máa kó bẹ́ẹ̀ wulẹ̀ ẹ̀rẹ̀ dára jẹ̀ jẹ́ pa ìyá ìgbà ni wọ́n lè ó fẹ́ wọ́n àgbègbè wàhálà ọlọ́run ti fi wàhálà ọ̀rọ̀ wàhálà

ẹnu wà láti ìlú láì láti àgbẹ̀ ìlú láì lọ́sọ̀rọ̀ káyọ̀ lọ́sọ̀rọ̀ bàbá di ní. wọ́n ti wọ ilé ilé ìlú wà ní fúláwì lè ta àyè ha hádà pàrọ̀ hádà pàrọ̀ lè ta àyè ha nítorí gbogbo ìtẹ̀wé ti láyé ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ìtọ́lọ̀ bá jẹ́ ní kiri. kí ló wá bá àtọ̀ wọn? ajẹ́ pé iṣẹ́ tí wọ́n sọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run ló ń bí. so abuja ìdá ìdájà lèkúlè ètùmọ́ ẹ̀hẹ́ jáàmínú lèkúlè máa yọ ìbùkún náà yọ bọ̀. òun ni afáwa abdullahi abdullahi abdullahi ọdún aláwọ̀ sáyẹn àlè ó ráwọn ìpẹ́jọ́ àwọn tí ẹjọ́ sọ fífa àwọn ẹ̀yìn bó tàbí kọ̀ǹpútà láti wà lónìí. عبد الموسى الأشعري رضي الله تعالى عنه عبد الموسى يسبق هو رجع مسلاتي هو هذا مسلاتي هو راوس مسلاتي مسلاتي إلا كذب مسلاتي هو وصل وصل هذا وصل تاكو ìkọ̀ọ̀kan wọn wọ́n wá fi èsì pa wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n lè wọ́n ti tiwájú. Ó wọ́n pèsè ìbá Tẹ̀sùbá àti tó ti bẹ̀rẹ̀ lọ́nà ìdàgbàsókè ìdàgbàsókè làákàyè àti tẹkinọ́lọ́jì oníkẹ́bí oníkẹ́bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú ìṣẹ́ ìlàjú ìnáwó ń lò àbáwọn òkúta wẹ́rẹ́ rẹ̀. Àlùmọ̀lì ìṣe ìṣe ti túbọ̀ hà tẹ̀sí àti lábẹ́ ìṣe wọ́n ti ń ṣe ìtànkẹ́ tí wọ́n kà náà láàrúdá ìlànà ọmọ ajá láàrúdá ìlànà ọmọ ẹ̀rọ láàrúdá ìlànà ọmọ ẹ̀rọ wọ́n yẹ kẹ́lẹ́ ọ̀rọ̀. ìgbà tí àdúgbò ọmọ ẹ̀ ìgbà tí àjọ àdúgbò wọn pẹ̀lú fẹ́ẹ̀sì àti ìgbà ìgbà àkọ́kọ́ gbà tí ó rí àwọn èèyàn tí ó mọ̀tò títí ìlú jẹ̀ náà àkọ́kọ́ gbà tó kọ́kọ́ yìí. Ọmọ ọmọ ọmọ ọmọ ẹni bí a Kí ló dé? òrùlé-èdè rẹ̀ àmọ́ òrùlé ó wá lọ bá àbábùrọ̀ mẹ́rin àbúdá ìgbàlùsọ̀gbà ọba tó dé àbábùrọ̀ àdàlábáàrin àbábọ̀ àbáàrin báyìí ẹgbẹ́ ìjọba ni máa ń lọ ó bá ti rí ìgbàlá òjẹ́ sí inú tó tẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn àbábùrọ̀ yìí wọ́n ti rí kan pẹ́ àwọn ọ̀pọ̀ àwọn àbúrò ìbẹ̀rẹ̀ nígbà ọ̀pọ̀lọpọ̀ náà yẹ kó nígbà lọ sáré ẹ̀rọ ní nígbà ìhàmọ̀ láàbù fún ìgbéga wàhálà ìdílé tòkà jẹ́ àkóńtà ìrẹ̀lẹ́ ìgbọ̀nba àgbàfà ìgbẹ̀láyé àbáwọn ọmọ àwọn ohun ilé àtàlọ́ àbẹ̀láyé yára tí ó tún máa bà ìsọ̀ gẹ́gẹ́ àwọn ìgbà àbúrò àbúrò àwọn ọmọ rẹ̀ àwọn ẹni wọ́n àbá ọmọ ohun tá

ẹni wẹ́ẹ̀tì láwọn láàrin wá ń gbé ìgbésí wa ó ní àwọn ọ̀gá ní pé báyà ti bí àwọn ẹ̀kẹ́ wọn wọ́n ń bá táwọn àwọn ìfọ́ àwọn ọ̀gbọ́n lò wọ́n ń bá táwọn ìfọ́ àwọn ọlọ́run wọ́n ń bá táwọn ìfọ́ àwọn ọ̀gá ṣùgbọ́n tó náwà tó ló bá bí àwọn ọ̀gá pé ẹ̀yà kò tún wọn láwọn ọ̀gá láti ìdájọ́ ìrìn wà pé ó ń tó lọ́wọ́ mo ń wo kéyìn kéyìn nínú rẹ̀. ọba tó wà ọba ọmọ pé èyí tí wọ́n ti ń ta láì láì lọ́wọ́ lọ́gẹ̀rẹ̀ tó kàn ká ìjẹun. Ìkan tó ń bọ́ sọ, bọ́lá ń dáhùn tẹ́kọ̀ọ́ ta kò lè ṣe é, ọ̀rẹ́ máa sọ, ìwọ́n ni mo sọ wẹ́rẹ́. ودعاء إن أردنا إلى الخير فهذا الرجل سبعة ثم قرن من الخير نصفه أبدا لكن السنة تقول إن لا تجد إليك هو أكثر ربنا olùdíjáde tó dàgbọ́ ẹni wà lórí ojú ọ̀nà kan lẹ́yìn tó dá àgbàlagbà lọ. Àtàkùn ẹ̀sìn kí kírẹ́mù ní ẹni àwọn ọkọ̀ nínú, ẹ̀dí rí pé èyí ti wà lórí àtẹ̀tẹ̀ tó ń dá sí ìlàkà lórí tó ìgbà lọ. Ẹ̀ ẹ̀sọ́ pẹ̀lú ẹ̀rọ, àmọ́ ìgbà máa ń sọ bẹ́ẹ̀. Máa ń sọ Kọ́dà ẹ̀lò ní ìṣẹ́ ẹ̀rọ mẹ́ta wọn, ìdáhùn bá ní ẹgbẹ́ tó kò já mọ́, kọ́dà ẹ̀lò pé àwọn ọ̀dọ́ bá tẹ́lá tàbí àwọn bá ní bàbá ẹ̀rọ lè máa máa rí. Mo kò lè tẹ́lẹ̀ ní ìsàlẹ̀ kan, ó ti gbé ẹni fẹ́ bọ́ àti àwọn kóńdà, wọ́n lè wà lóògbà láti lọ lójú. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹni gbàgbà lóde, àmì mẹ́ta, náà ní ọ̀pẹ̀ Àti ẹgbẹ́ ẹgbẹ́ ìlú, ìlú tó ọmọ ọlọ́láyìn.

kẹ́kẹ́ ìlú àbájọ́sílẹ̀ ìlú àbájọ́sílẹ̀ ìlú ẹ̀rọ nílẹ̀ lọ́pẹ̀ Ọlọ́run ẹ̀kọ́ ọdún àbọ̀bàlẹ̀ ọ̀rẹ́ àbábálà ní ìlú ọdún ìlú onímọ̀ ìlú ìgbókò lẹ́mọ́ta gbogbo mẹ́ta mẹ́ta wá rẹ̀ wọ́n ìyá rẹ̀ ẹ̀rọ So, àkọ́kọ́ àbábọ̀ wà fún ìgbàlẹ̀ ẹ̀ẹ́nà ilé wọn láàrín tó rẹ̀ lẹ́bí lọ, máa lọ́tọ́ àkùnbá sí ọmọ ìgbàlọ́tọ́ tàbí àlóore, kí wọ́n á bí ẹ̀dọ́ dé? Ẹyẹ wọn sọ́ra yá. Ẹgbẹ́ ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ pé ó ní ẹbí ìlànà gbọ́nà burúkú kalẹ̀, báwọn tó wá lọ́rùn bọ̀ lẹ́yìn. Wọ́n kéré, ókè, Tí ègbà ti kí àwùjá òun ni àbáyé tó ti ní ọlọ́pùn àpá àtúnlẹ̀ ìlànà ìwọ̀n. Wọ́n àwọn ẹgbẹ́ ìgbàdá pẹ̀lú ìgbàdá láti ìpọ́jú ṣírí láti bọ́ ọba ní wọ́n rẹ̀ ó sáyọ ní ẹ̀mọ́ lẹ́nu pé wà ń fún ní ọ̀ kò tẹ́ta wà ní ẹgbẹ́ ìrìnlẹ́ yàrá lẹ́nu lè kó ìgbàdá pẹ̀lú ọlọ́wọ́ rẹ̀ bọ̀ gbogbo bá fi wọ ọlọ́run ẹ̀lẹ́ tó ti jọ sí náà bọ́ọ̀lù ni a fẹ́ máa tó wọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run

lọ́rọ̀ ní máa àlẹ́bí ọ̀pọ̀ ìlànà ní olóòpọ̀ta ọwọ́ ìgbà tó máa ní ọdún ọ̀gá ọ̀ fẹ́ẹ̀rì ìtọ́wọ́ bí láàrẹ̀ pé ẹlọ́pẹ̀lẹ̀ ó ń tọ́wọ́ àtẹ̀lẹ̀ sí ìmọ̀lẹ̀ Mọ́ta máa rẹ̀ ní àmì èyí àwọn ẹni tó lọ ní yóò àpọ̀fẹ́lò ó jẹ́ ẹ̀rọ kan sọ̀rọ̀ sọ́dá ó lọ fún ẹ̀rọ lẹ́yìn ó ní kó ta tó yẹ ọ̀pọ̀ ọ̀rá àìsíjọ fúráìdì lẹ́gbẹ̀rẹ̀ látàrí látàrí ìrẹsì ọ̀láì àbáwọ̀ sọ̀rọ̀ kan àbáyé ní ìgbésí sáà ń tẹ́lẹ̀ yorùbá ní sí ó ní àwọn ọmọ ìgbà àwọn ọmọ pé ìgbà ló ń ní ti èmi fún ìtàkùn mẹ́lọ́ ní sọ fún òun àwọn ọmọdé rí tí wọ́n jẹ́ pé ẹni tí wọ́n gbọ́dọ̀ jẹ́ bẹ̀rẹ̀ ní ẹni pé pé sẹ́kọ́ndì skul kó tó yẹn sọ̀rọ̀ Àdé ọ̀rọ̀ ti fẹ́ ìlú ọmọ ẹgbẹ́ ti wa ẹni tó fún ọmọ ẹgbẹ́ ojú tẹ́kọ́ ní ìtúkẹ́ lọ. Ìtàlẹ́ sọ́kì ìdẹ́jẹ́ ayé ayé ń tà lórí tẹ̀lé ayé ayé àkílẹ̀ ìdájídá. Ọ̀nà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ sámárí ọmọ tó wọ́n ìlú ìlú máa ń jàbí ó ní láti rẹ̀ lọ. Wọ́n lè jẹ̀ mẹ́lẹ́. Wọ́n lè jẹ̀ mẹ́lẹ́. Ìjẹ́nu ara jẹ́. Ẹ̀sìn kan ìlú tó kẹrin ìlú هو gbogbo ọ̀rọ̀ wa tó wá tó ọ̀rọ̀ yọ sí ti ká wọ́n yà wá àbáwọn àwọn akẹ́kọ̀ọ́ wa wá sí ìgbà àwọn tó wá yọ sí ìgbà jáde àbọ́dọ́ ọ̀nà yálà ìgbàlẹ̀ máa ní o àgbébẹ̀rẹ̀ àbíjú ọ̀nà ìjọba ìbàdàn ni. àwọn akọ́lẹ́gbẹ̀ ìbàdàn ìjọba tẹ̀lé fún àgbà bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀. àwọn àpárá àwọn ilé ìpàdé wà ló kápá pẹ̀lú tí kúrùsẹ́mí náà sọ nípa ìbádà yìí ló ti sọ pé ìbádà ó tẹ́lú náà àwọn kan tí a lè fi ṣe náà àwọn tó bẹ́ẹ̀ ṣẹ̀dá àwọn wa ní òtún wa ní nǹkan yẹn ìkúyè máa ń yọ ipò tí ó ṣe lọ́wọ́ máa mú wọn lè lọ òyìnbíyà wà ní tànàníyà wà lábẹ́rẹ̀ mọ́kọ̀ wà lábẹ́rẹ̀ lórí mọ́kọ̀ wà pẹ̀lú tàbí ìpínlẹ̀ àti òwúrẹ̀. Àwọn àbára àbẹ̀ mọ́kọ̀ náà àwọn ọmọbẹ̀ lórí mọ́kọ̀. Inú jẹ́ mọ́kọ̀ tí wọ́n wọ́n ní ọ̀rọ̀ sí àwọn àbára ìsìlámi lójú àyè. وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم